mo fẹ́ kó mọ ohun tí mò ń rò nípa ẹ̀ fetísílẹ̀ kó gbọ́ ìwé tí mo kà fún ọ. kì í ṣe pé òun rẹ̀ yẹrè àmútọ̀ kì í yàtọ̀ láàrin ẹyẹ kì í ṣe pé òun rẹ́jọ rè ṣùgbọ́n nìní ló sunwọ̀n lẹ́jọ́ nìní tó fà ìṣènìyàn tó dá àrán bora nínú oko kì í ṣe pé mo rí tẹ̀tẹ̀ rí tẹ̀tẹ̀ ọ̀pọ̀pọ̀ ló fàrọ̀ hùn mí ó fi tútù mi ní jọ̀jọ̀ tayọ gbogbo ẹgbẹ́ rẹ̀ mo wá lè ṣàwòrán wí ojú tó rí gún tó lérò tí ò tí ì rí yẹ̀lẹ̀dẹ́ ojú náà tí ì rí nǹkan kan kì ṣe pé mo rò mí dán àfọjọ́ tí mo rí lọ láfèrè èyí tó gbà pé iṣẹ́ ọlọ́run lópin. ẹ wà ní nípógún ẹ wà ní nípọ́gbọ̀n ẹ wà ní níyàtọ̀ fúnra wọn àtọwọ́dá kó yàtọ̀ sábùdá àmútọ̀run wá yàtọ̀ síta fi pípara àní lọ́lá lẹ́wà ó yàtọ̀ lọ́lá lẹ́wà ó yọ gedegbe ká dúdú ká tún máa dán ká bùrìn bùrìn ká dá gọ̀jọ gọ̀jọ ojú bíi táńgẹ́lì àbìtàn bíi ìtàn afárá oyin bó o pò dáa tó lọ́lá ìwà rẹ̀ ò tó ti lọ́lá bó o pò níwà tó pọ̀ ọgbọ́n rẹ̀ ò jinlẹ̀ tó tọ̀rẹ́ mi àdọ́gbàdélẹ̀ àfitẹ́rẹ́ wọn ni èyí ẹnu rẹ̀ bí ọ̀kínkín abirùn bí adé ọlọ́gbọ́n fẹwàkẹwà ó wá fi gbogbo ara wọn ni títí lọ́gbọ́n títí nìwà títí lọ́lá ǹjẹ́ kí ló ti jẹ́ tí mo lérin tó ń fọwọ́ di tí tí mo ń lùlù tó ń lẹ̀ ń ṣé wọ́n létí orin mi dùn rí dùn òkúkú ṣe é jó labalábá bà lódòdó òdòdó ń bínú èwo lẹ ní kí labalábá ó tún ṣe ìwọ ló nílé tí mo fẹ́ gbé ìwọ ló ní ilẹ̀kùn tí mo ń kàn sílẹ̀kùn fún mi mo fẹ́ wọlé. Mm-hmm ọ̀rọ̀ kọ̀ọ̀kan ò yé mi nínú ewì náà kí ló ń jẹ́ nìní.